yá ó ti ara mi kàn gbọ̀n ọlọ́run gbọ́. tí a wọnú ilé lọ nísìnyí nísìnyí tó ń pariwo látàárọ̀ yìí tí a wọnú ilé lọ. Hmm? ọ̀rẹ́ ti yé mi so ká wọnú ilé sìn àbí a ní wọn ní sùúrù náà wá sí máa máa lọ. irun ah, ah. ẹ̀yìn fine gan-an ṣé dread ni ká pélé ni àbí twisting àbẹ̀wò ni. anyone you like. Anyone I like. Yeah. I'll call it dread. Mm. Dread love. Go find them torí Ọlọ́run nígbà tó ń pariwo ń sìn pé ara ẹ̀ ń gbọ̀n pé kí ni so kí wàá tẹ̀lé wọlé sí ní sùúrù náà a ṣe ń ṣe fàájì. ní sùúrù nǹkan tí mo mú lákàárọ̀ mo ń pọn ẹrù ni ó kí n lọ já lódù bì kan mo ń fìlì lódù máa lọ já lódù kí n mọ gbáwájú wọlé kí n mọ gbẹ̀yìn wọlé kí n mọ wọ kọ́nà kí n mọ gbà wá títí sí kíá. mo ti lè ń pariwo báyìí pé ká wọlé ká wọlé ń sìn ṣé kí n ṣe pé mo máa lọ pa mí sínú ilé báyìí. sórí sórí mi tó wọ yìí hmm? ọmọ bówó ńlẹ náà ń pè mí hmm sórílẹ̀ tiwa owó máa ń wù bí kókó ni sọmọ koríko bówó ṣe ń gùn lé wa nìyẹn àwa máa ń ka owó ni hmm. mo lè fi owó dáná hmm? kán gbé wà kaná kí n dẹ̀ máa fi owó sí i owó yẹn dẹ̀ máa ṣe ẹ̀wà yẹn jiná. wọ́n máa ń sọ yìí pé nǹkan tó bá ṣe tì ilẹ̀ ló máa ń gbé ah! nínú ẹ̀. ọmọ àgbà ni ẹ máa fowó tọ́jú ẹ̀ sórí skin ẹ wàá máa lọ spa every blessed day. oh i'm blushing. èmi ò ń sọkún tó yẹ pé tí n bá ti bá ẹ ní nǹkan pọ̀ máa ní kó máa bá tiẹ̀ lọ i don't do that. Oh, thank you. máa retain ẹ. wọ́n mm. bí báyìí wọ́n bó ṣe pọ́pọ́ ilẹ̀ ìwọ̀n bí ọ̀lẹ̀ ilẹ̀ awẹ́ ìtọ́ ń da orí mi wúkọ́ orí mi kàn skátà lórí mi gbóná pọ̀pọ̀ fún mi ìṣẹ́jú kan gbọ́ ara mi kàn gbọ́n. má tọ́jú ẹ pẹ̀lẹ́ bèbí ṣùgbọ́n pa. wo arẹwà òrè ẹ òrè o ti gba savon bridge láti mọ ẹjí lọ sọ́tọ̀ táwọn ẹjí lọ sósì abẹ láti lọ parawada lọ. parawada wo kí ló dé. kò sí ní tí ìrẹ́ ní láti ṣe lónìí ah, tètè má bọ̀ èsì tí kí lala tètè má bọ̀ ṣòkòtò ń jábọ̀ tètè. ọlọ́run ah, Well, bó ṣe pọ́n lórí going to drink ẹ eh? drink up drink up it's good yeah. uh, it's a nice juice. Yeah. Любимчик, я не sọ. Ẹ pé mo ṣe ń kọ́ mi, mo ṣe ń tọ́ bẹ́ẹ̀. Oh, mo kàn ní kí n tètè kí n tètè rush wọn pé wà á máa bínú. Ṣé ó bínú? Mo ti bínú dọ́là bọ̀ mi bínú mọ́ because you are looking good. Thank so, you. <laughs> Báwo ni? A dúpẹ́. Bébí wo ara mi ti wà lọ́la. Mm-hmm. mo mọ̀. níbo níbo lẹ ti yọ ọmọ rẹ. ìnà ayé ọkùnrin ò ní da kì í ṣe bíi tiẹ̀ mọ́. ojú mọ̀ yìí pé ọkùnrin yìí ní fine pretty woman nílé pé ni tó wá gbé wa even ìyàwó ẹ̀ fine jù lọ pé ó ṣáà ń ṣe ó ń ṣe ìranù àbí. ìranù ẹ pọ̀. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹnu sọ kí ni wọ́n ṣe bíbẹ̀ wọ́n ti tó ń pe kẹ́tùn black ṣé òun wà bíbà ó gbé ọmọ wa ìwọ wa bá bàbá mi. wo tèmi yàtọ̀ tèmi yàtọ̀. báwo ló ṣe yàjọ rẹ. Ah, ọwọ́ yàtọ̀ máa máa fi yẹn. wo aside so kí ló ń ṣẹlẹ̀. kò sí mọ̀. o ṣáà ti mọ̀ pé wíwá tó wá yìí ọlọ́mọ ọmọ gbé ẹ wá ni o ti mọ̀ pé ó tètè lọ báyìí. Ah, ah. nǹkan tó tún fẹ́ sọ nìyẹn. nǹkan tí màá sọ nìyẹn kí ni mo tún fẹ́ sọ. bọ́tò ọkùnrin yẹn náà. Bọ́lájí mà lórí. Kí ni kọ́ fún ẹ? Ẹ ẹ wo bí ẹ mú tẹ́ bá fẹ́ mu sí mi lọ́rùn o ṣé tẹ́ bá mú kíní tán mo ti ní kọ́ ṣe ẹ̀ kọ́ yìí láta kádígbèlú ra pàkà ẹ mọ anything ah bàbá mo rí pé wàá pì lé nìkan mo ti wá rí pé ọmọ tí mo gbé fún yín yẹn ẹ òun ló jẹ́ kẹ́ wàá pì ó pọ̀. bẹ́ẹ̀ ni sọ mi ò wàá pì ó ṣẹ̀mí bó ṣe wà yìí ó dẹ̀ mọ́ tó ṣe ẹ̀dẹ́gbọ̀n mọ́ tó ṣe ẹ̀ ní onísọjáde ìkọ́ tí ṣe é bó ṣe wà yìí sọ́mọ tó gbé fún mi lánàá sọ́mọ gidi ni tá a dé inú rúùmù tán ó ti jẹ ó ti mu ó ti jẹ gbogbo ẹ ó ti jẹ gbogbo ẹ ó jẹ ó mu ó yá kí fún ẹni jọ́gìn ó náà ò gbà jọ́gìn pé rólì lòun fẹ́ ó wá sùn báyìí bọ́rọ̀ gidi bí òkùtọ́ ẹ̀ ń bá mu bí kò gbẹ́gi léèrè kí tẹ fún ní backup báyìí kó ìgbẹ̀yìn wọlé ó náà ò tún fẹ́ yẹn next time don't give me ọ̀rọ̀ bọ̀ again ṣó ti yẹ ẹ̀yin kọ́. ọ̀rẹ́ mi ẹ ṣeun àná gan gidi o ọmọ tẹ́ gbé fún mi yẹn mo láìkí ẹ̀ gan gidi in fact bí tí mo láìkí ẹ̀ dé mo fẹ́ fẹ́ lé ìyàwó mi ni mo fẹ́ fi ṣe ìyàwó kejì ni. orí ta ẹ nì àbórí ta ẹ nì ìyàwó kejì wèrè wo àní ẹ ṣe mi tó o bá dẹrú ẹ wò ṣé lẹ́mìdí bá mú ẹ ó ẹ máa ń jẹ tọ́kì lẹ́yìn àníjẹ tọ́kì mọ̀ kò ní jẹ́ tiyín from tọ́kì tó ògùfẹ́ ló máa jẹ́ bá dẹ̀ wo tó torí pé ó ti ń jẹsẹ̀ mọ́ ń lé wa ó ti jẹ̀fọ́ ó ti sẹ̀fọ́ fún ẹ jẹ àbí. ẹ mo jẹ̀fọ́ lóòótọ́ mò ń jẹun lé yín. ẹ wo bí bámi gẹ̀ ti tani light tẹ́ pé kò ní í pọ̀ jù ṣé kó máa lè máa ká bí ẹja pa ńlá. àárọ̀ ọ̀yọ́ yìí máa mú orin tí ó máa dáa fún yín ẹ bọ̀ tẹ̀yìn lẹ́ni kí n gbélé pa fún yín jọ ẹ̀ mo gbélé pa fún yín ẹ kọ̀ǹplé ẹ tún lé ẹ fẹ́ rọ̀bọ̀ báyìí mo tún gbọ́ rọ̀bọ̀ wáyé tó kọ̀ǹplé wàwá kí ló ṣẹlẹ̀. iye oṣù rọ̀bọ̀rọ̀bọ̀rọ̀bọ̀ sí. lámbébé ẹ kẹ́ra wá ẹ kẹ́ra wá àti lálejò àti lálejò ẹ wá jókòó ẹ wá jókòó ẹ dákun ta ló kọ́ ti kalẹ̀ síbi náà. ọ̀rẹ́ mi ni olóńṣe fàájì fún wa látànà òun ló gbọ́mọ fún mi in fact owó rẹ̀ ló tún fi gba yàrá fún wa. ṣé ìsọjọ́ bí ni. ẹ wò bóyá jẹ́ náà sọ yẹn o bàbá àlàyé tèmi ó sanwó gan kò sẹ́ everybody ti balẹ̀ jẹ́ èmi mò ń sọmọ fún wọn bó ṣe wà àbí bàbá èmi ni mò ń gbọ́mọ fún wọn bóyá jẹ́ nìyẹn. owó mi dàda mi bí owó. owó yìí wà pé tó wà omi. ah lábẹ́bẹ́ tiẹ̀ dẹ̀ máa bàjẹ́ ni gbóná èmi kówó fún ẹ owó àfọwọ́ yẹn ṣe fàájì ń bí ó wà ní fúrísà tí mo gbé sí tó tutù. ayé ẹ̀ máa bàjẹ́ ni mo yẹn sọ yẹn ó jẹ́ ti da kí ni mo gbọ́ yìí. bàbá mo ti fẹ́ máa ẹ wá ah. ẹ̀gbọ́n ẹ jókòó lámbébé owó mi dà. a ló wà ní fúrísà tí mo gbé sí tó tutù ṣiṣẹ́. lámbébé má jẹ́ kí n wọ̀ mẹ́ lọ́wọ́ o yóò bẹ́ ṣàwádà o má jẹ́ kí n wọ̀ mẹ́ lọ́wọ́ o. ó dàbí pé eré lòbìrì àmọ́ abẹ́ ṣé ń bí yàbí lámbébé èmi kó fún ẹ ìwọ́n fowó tèmi ṣe fàájì ayé ẹ̀ máa bàjẹ́ mo yẹ sọ dùn mí ó dà pé torí pé mo ti wẹ̀ máa bọ́. orí àwo orí àwo àìrọ̀ eh, eh, ah, kò rí bẹ̀ sí lóòótọ́ ọ̀rọ̀ màrí wọ̀ ẹjẹ́ mi ní òó òó ẹrù owó ògbìn kèké owó olówó léegun náà mo ní kí ìyá owó ìpè káyọ̀ ṣe fàájì kóṣù tó parí pé màá rí tọ́nu ẹ̀ padà mi wọ̀ pé màá bomi oṣù tí wàá ti nu yín báyìí àti wà ní twenty seven báyìí oṣù bá ti bímọ tán máa dá padà. ṣé ẹ dẹ̀ máa bàjẹ́ fún nǹkan tó sọ yẹn. àwọn eégún dàrú eégún fẹ́ sọ̀fọ̀ ni ayé eégún dẹ̀ ni dáa. ayé eégún máa dáa. ayé kò ní dáa fún ẹ torí pé oró sọ̀rọ̀ kúrẹ́ pé kò ní lẹ́rọ̀ fún ẹ mọ́ báyìí. ẹ kó bàtà mọ́ṣáláṣí. jẹ́ ẹ kó bàtà ẹlẹ́dàá mi. àbúrò dúkú ẹ. ajẹ́ máa kò ní sọ̀rọ̀ kò ní ẹlẹgbàgbẹ ní ìwà mi ẹ dábàá polówó ló bá ṣe máa bàjẹ́ ni. kò lè ní dáfẹ́ fún mi. ẹ ẹ ṣe mi kàn ní máa lọ àjọ ń jẹ ni o àjọ máa lọ ni àìmí àti ẹ. mo ní kò bọ́ síbi àjọ máa lọ mi tí mo ń lọ ni. Ah, o ah, kí ló sọ ìwọ kẹ ìwọ ìwọ kẹ ah, ìwọ ìwọ ẹ máa bàjẹ́. sọ́ni bó ṣe ń lọ yìí sọ́ni bó ṣe ń lọ yìí ó di pé ẹyẹ lè jẹ ọmọ nílé jẹ ọmọ nílé mọ́ nílé fún wáyé ṣé ìtara. Kẹ́mi sọ́lá bá rí nǹkan tí mo rí tó bá rí nǹkan tí mo rí lónìí in fact ọkùnrin ò náyé wá ọkùnrin ò tiẹ̀ nọ́rùn wọn náyé wọn nọ́rùn. kí lẹ wá rí tó kéré. Ah! tó bá rí wọn sexy looking mi mi mi mi water side. Ah, ah. tàwa lẹ ni ẹ. tó bá tiẹ̀ rí ọmọ yìí ó máa fààyàn ó máa sẹ́ksì o ó máa dùn o. Ah. Uh-uh. ó lè tó yẹn. bí ọmọ bí shingom ṣe máa ń lẹ̀ mọ́ra wọn mm. tí wọ́n ń kí tó ń jẹ wọ́n jẹ́ àṣẹ gbogbo ẹ̀ pé kí ló dé àwọn ilé tó bá eh. dẹ̀ wá rí hòtẹ́ẹ̀lì tí wọ́n lò ah. hòtẹ́ẹ̀lì yìí mi ò rò débẹ̀ rí mi ò rò wọlú àwọn hòtẹ́ẹ̀lì yẹn rí very beautiful nice hotel ah òun mm-hmm. àtọmọ yìí everybody kọ̀ ṣáà ń wò wọ́n eh. sọ fún àwọn ta ló rò bí mò ń sọ níbo le ti rí wọn gbogbo àwọn òwò àti pé àwọn òwò ni. àná kú ẹ Bọ́lájí ni mo rí pẹ̀lú ọmọ òṣì yẹn ọmọ rádaràda kan tí mo wò báyìí mo ní ah! mo fẹ́ lè fi mọ́tò kí lọ kọlù wọn bọ́n ṣe ń ṣe inú mi ara mi gbọ́n báyìí pé ah! mo jẹ́rìí Kẹ́misọ́lá tó yẹ pé gbọ́ ló wá rí wọn mo mọ̀ pé wàá faraya wa da gbogbo bẹ̀ yẹn rú mo wá wò pé jẹ́ ń fi sílẹ̀ jẹ́ ń rọra fi olórí burúkú ẹ̀ sílẹ̀ kí n jẹ́ kí n wá sọ fún ẹ mo mọ̀ pé tó bá dọ́dọ̀ ẹ̀ ààyè ah, fúkọ̀ tó tẹ̀ ó mọ̀ pé ò rí o mo mọ̀ pé bí mo ṣe ń sọ fún ẹ yìí wàá bá tiẹ̀ jẹ́ lọ tó bá wá bá tiẹ̀ jẹ́ tó bá wá bá mi ah my dear mi ní dálò kó bẹ̀ mí mi ní dáhùn èmi gan máa support ẹ ni because he's a bad man. àǹtí mi ẹ já ká lọ <laughs> i trust you èmi gan trust ẹ mo mọ̀ pé wàá ti lọ bá ibi tá a lọ yìí wàá lọ bàbẹ̀ jẹ́ bọ̀ tí mi fẹ́ kó mọ̀ ò ní tẹ̀lé mi fiṣẹ́ yẹn dà mí jẹ́ kí èmi lọ arrange àwọn guys àwọn tó máa discipline wọn lù wọn ṣe tó yẹ pé tí wọ́n gan bá rí ẹ̀rú á bẹ̀ ẹ́ àwọn obìnrin gan máa sá fún ni tó ń gan bá róbìnrin á sá fún ni fílẹ̀ jẹ́ ká máa lọ. àǹtí mi a ní mi ò fẹ́ ẹ jẹ́ a máa lọ bí tá à ń lọ ọkọ mi lẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ pa ẹ̀ náà ẹ sọ mi pé kí kẹ́mi tẹ̀lé yín àbí ẹ fẹ́ lọ arrange àwọn boys kẹ́kẹ́ lọ máa na ọkọ mi fún kíni ẹ̀ ṣé fọ́kọ mi ni ẹ rí pẹ̀lú obìnrin àbí kò sí wàhálà ẹ jẹ́ a máa lọ. kẹ́mi sọ́la. a ní mi ò fẹ́ jẹ́ a máa lọ ibi tá à ń lọ. ọkọ ẹ bọ́lá bọ́lá jimá ni. mi ì fẹ́ mi ì fẹ́ gbogbo yẹn ìgbà tó ti lówó dúró tì mí náà ìgbà tó dẹ̀ ti wá lówó ń sìn ó dẹ̀ tún dúró sóò kí ni mo wá fẹ́ ṣe àwọn wọ̀nyí èmi mọ̀ pé ó kàn fẹ́ ṣa wọn ni kò sí nǹkan tó fẹ́ fi wọn ṣe ó sì ń padà bọ̀ wá bá èmi so èmi ò ní ìdí gbogbo yẹn já máa lọ bí tá à ń lọ ẹjọ́. kẹ́mi sọ́lá ẹja máa lọ àní kò need. Ah. ọkọ ẹni mo máa ń sọ. èmi náà mọ̀ mi sọ pé kì í ṣọkọ mi lẹ́ sọ ah. ẹ jẹ́ kó jayé orí ẹ̀ ah. ìgbára là ń búra náà ẹ jẹ́ kó jayé orí oh di báyìí mo ní mo ẹ ìwọ ní ẹ ẹ ó dúró tiẹ̀ ó ṣe kínní and so fucking what tó bá dúró tiẹ̀ ńkọ́ ó ṣẹ̀ṣẹ̀ ń dúró tiẹ̀ ìgbà tí wọ́n wà níbẹ̀ tí ò ní nǹkan kan ò ní nǹkan tó fi dúró tì ṣé wọ́n yan àlè kiri ni. àǹtí mi ẹ má take ọ̀rọ̀ yìí personal now ah, ṣebí mi mo lọ́kọ èmi mo lọ́kọ náà mú dẹ ní mi ò fẹ́ nìyẹn mi ò dẹ̀ fẹ́ ní ẹja máa lọ bí tá à ń lọ ah, ẹja máa lọ àbí kí n máa lọ ń tọ̀dọ̀ mi ni ó yọ ẹja máa lọ ẹja máa lọ ẹja máa lọ táìmù ti ń lọ already. ká máa lọ o ò ṣe kọ́kọ́ sí i wọ́n ti gbọ́kọ ọmọ ẹ lọ́wọ́ ẹ máa gbọ̀n ní kẹ̀ kẹ́mi. tó ah. báwo wá ti pa bìtì. aláàfíà ẹ̀ wà gbogbo. lábẹ́bí báwo báwo báwo ni. Ah, ẹ má bínú ah, mo pe tálẹ̀ tó mọ àwo tó ń darúkọ àwo ẹni yà. ẹni tó mọ àwo jẹ́ kí n wọlé jọ. ẹ sà ah. mo lọ bẹ wọlé. lámìbí. ẹ jẹ́ má bínú. nígbà wo la bẹ̀rẹ̀ àrífín yẹn. family rẹ̀ la máa ń nì. lámìbí nígbà wo la bẹ̀rẹ̀ àrífín yẹn. ṣé mi àti ó tẹ̀ ti dà sẹ́rí ìfúntà ìgbéda ni tùrà tẹ̀ gbéda ni ó ti fi mi mú jù láì ṣẹlẹ̀ ra máa nì ó ní ọmọ obe obe ọmọ máa lè àsì ṣé o máa tilẹ̀kùn ọmọ orin lé ni. ìkọjá yìí burúkú ṣé rí ẹ̀múlẹ́tẹ̀ dárúkọ yìí ọlápẹ́ jẹ́ ẹgbẹ́ ọ̀gá mi ni o ìka tó bá ń bọ̀ ní báyìí yẹn gbọ́dọ̀ gé jẹ́ ṣé rí ẹ̀mú onílé tó bá ń rìn káàkiri lé báyìí tí o bá mú hmm. tí o di ògè dànù tọ́jọ́ sínú iṣẹ́ sí tí o fi ń lò báyìí bàbá ogun sọ yìí burúkú ni. mo rò pé wéèrè. ẹ wo ah! bí ẹ gbà. dábẹ́bẹ́ wọ́n ṣì yé e ni. Ah! dọ́là ṣe èmi iṣẹ́ iṣẹ́ máa gbọ́ ṣé rí ọ̀gá wọ́n ní kí n má ṣílẹ̀kùn fún yín mọ́ pé ẹ gbọ́dọ̀ wọnú kọ́pàdé mọ́ ṣé bẹ́ẹ̀ náà ti nílẹ̀ rí ńgbà kan rí àbí ẹ ṣé bẹ́ẹ̀ fi fún yàn ni adúná dúdà sí nílẹ̀ ẹ tún fi ṣe give away ẹ kílẹ̀ wá wá káàkiri láàrin mi àti. tí mo rò yẹ gangan náà ni ah! oníbúrájí ti ń dàrú ṣá kébí má wọlé. ẹ lè wọlé. ilé tàjọ kọ́. ẹ kílẹ̀ wí. tàjọ kọ́ ilé. ṣé ẹ jẹ́ bíríkìlà ni. bọ́lájì bọ́lájì. Ah, ah àbúrò ta yìí. bàtàlẹ̀ ìwọ bàtìlẹ̀ jẹ bàtìlẹ̀. ẹ lè dàwọ orí ti ta yìí ẹ̀gbọ́n ọ̀gá. lámbébé. orí máa ta bọ́ jáwé. Eh, eh, orí ẹ̀bù ẹ̀mí. Bọ́lájí Bọ́lájí Bọ́lájí. bí bàbá wà ní ayé yìí odidi mọ̀lẹ́bí kan báyìí ó máa ní ìṣòro nínú mọ̀lẹ́bí. tó yà wọlé wọ́n á tó sọ fún ọ pé kí wọ́n wọlé kí ló máa ń lò sí ẹ lórí kìnnì kẹ́ni sọ́tọ̀ pẹ̀lú mo gbé bọ́dà. o fẹ́rẹ̀ sọ́tà rẹ̀ àbí ah. túnjí kí ló ń ṣe ẹ̀ náà sórí ẹ̀ pé ṣá ṣé wọ́n ń sun ẹran mẹ́ran kíkọ́ kọ̀ọ̀kan pa ni kí ni mo rà rẹ̀ tí mi ò sanwó you heard me right. ọyọ bùrákù nú ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ni sọhùn i feed you i clothe you gbogbo kòsókòsókò tó wà láyé tí mi ò kì í ṣe fún ẹ kí ló kí ló kí ló tún kù wàá dẹ̀ máa sọ̀rọ̀ ṣakaṣakaṣakaṣaka gbẹgbẹgbẹ ìwọ tó ipò olówó lọ́wọ́ ó ní fẹ́ orí orí ẹ̀rẹ̀ fẹ́ ká máa pè é ń bọ̀dà. èmi màá ní ẹgbẹ́ ẹ ẹgbẹ́ ẹ màá ní. jọgbẹ́ni sọ̀hún ẹ̀gbọ́n tí olówó lọ́wọ́ ẹ̀gbọ́n òṣìwò nìyẹn. gbogbo nǹkan tá a ṣe tí lè fi jó gbogbo nǹkan tá a ṣe tí lè fi jó pátápátá sọfẹ́ gbọ́ ayé máa gbọ́. má fi hàn yín èmi màá ní èmi ẹni tó bá rí ayé òun gangan làgbà máa wá fi àgbà máa fi hàn ẹ́. wọn ò bí ẹ dà. èmi àbí. mẹ́tàlá ẹ̀ tó bẹ́ẹ̀. èmi àbí. wàá jẹ́ kó o mọ̀ yìí pé ìgboro ni mò ń gbé ìgboro rọ̀gá wà ẹ wọ́n pẹ́ ní ìgboro ju. ìgboro sọ̀rọ̀ ìgboro ni wọ́n ń gbé inú ayé lèmi ń gbé inú ayé ni mo ti jẹ inú ayé ni mo ti mu inú ayé ni mo ti lò. ẹbí máa ní. ayé ni bàbá ìgboro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. má sọ fún ẹ pé ayé jẹ ayé lọ ayé ká ayé jẹ ayé gbá ayé mi máa gbé ẹ̀mí ìwà gbé ayé mi ìwọ ìwọ yìí ìwọ yìí ìwọ yìí sórí inú ooru tí wọ́n ti mú agbára jáde ibẹ̀ ni màá gbé ọ̀rọ̀ ẹ. jáde nà máa wà ẹ. ẹ gba ìwọlé ẹ gba ìwọlé lọ́dún fún un. bọ́bọ̀ ọjà wẹ̀rẹ̀ ọjà wẹ̀rẹ̀ ọjà wẹ̀rẹ̀. next time tó ṣẹlẹ̀ tí mo fún ẹ ní instruction kó má jẹ́ kí èèyàn wọlé mi tó bá tún wọnú lé mi wá tí bẹ́ẹ̀ bá tún ṣẹlẹ̀ ẹ wàá gún iyán láyé wàá gba ọbẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ. ẹ kò tí ì yá èmi tí máa pẹ́ lé ayé gan kí ó tó di pé pé ẹ̀yẹ máa gún iyán lé ayé máa lọ three hundred years. kí ló dé fariwo a máa da fún ẹ lọ́wọ́ pa ẹ̀dá kan lè palẹ̀ ayé ẹ̀gbọ́n gamani lọ́bàdé àtọwọn àti sìgá wọn láyé ìṣògo ló kò sọ yàrá náà lẹ́wà ní ẹ̀ kiri kan gẹ̀wà ní ẹ̀ pé èmi èmi mẹ́wàá yìí mi ò ní kọjú kú o èmi mẹ́wàá yìí mi ò ní kọjú kú o máa pẹ́ láyé o ẹ̀ fọkànbalẹ̀ ṣé bí wọ́n fúláwà ni ṣọ́pù ẹ̀ sọ̀rọ̀ ni. ọbẹ̀ rẹ o ọbẹ̀ rẹ o. nígbà tí o ti gbọ́ gbogbo tó fara ta kan o sọ pé bóyá wọ́n ra lè lára àwọn ọ̀gá fẹ́ ra lẹ̀ bọ́ọ̀rùn fún ọmọ àlọ́ta mo rò pé bóyá fẹ́ ra lẹ̀ lára àwọn kò yé ah! ilé àbíkú mo kò sọ ọ̀rọ̀ lẹ́nu sọ̀rọ̀ tí mo gbọ́ ah! bóyá fẹ́ ra lẹ̀ àbíkú. kò dẹ̀ ṣe ohun tó le rẹpẹtẹ òun náà fẹ́ ra lẹ̀ àìmọ irú ta ti ọpẹ́rẹ́tì rí mú ìwà ìtọ́kùnrin jẹ́ dókítà ni aláboyún gan láti fi ọ̀bẹ gbé ikùn ẹ̀ báyìí máa gbọ́mọ jáde òun tá a fẹ́ sọ ni pé ẹ̀gbọ́n ọ̀gá ó wá wojú ọ̀gá wọ́n kọra mọ́ra wọn ẹlẹ́ẹ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n náà yìí náà wọ́n ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ dè níbì kan ẹ lọ ṣe àtẹnujẹ torí pé ìgò trọ́fì méjì péré tí ti ta dànù ẹ ẹ lóyún tani sọ pé ẹ kẹ lóyún ó dàpọ̀ ọfà ti wà lára yín àgbẹ̀. ń sùn wọn ò lè lọ bẹ́ẹ̀ yẹn kó mọ́ ṣẹlẹ̀ tó lọ́mọ tó wọ ọmọ mọ́tò yẹn ó bàjẹ́ jẹ́ o sì stubborn god ti máa rẹ̀. mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ jẹ́ tó ní ìdúró wá. ní sùúrù máa mọ̀ tẹ́ máa mọ̀ ẹ lọ. ẹ kò tún bọ̀ wọlé wọlé wọlé. tọ́mọ̀ tọ́mọ̀ orí burúkú ẹ̀ ń ṣe irú gbogbo de nìyẹn. ẹ kí ni. mo ti wà ní mọ́tò bẹ́ẹ̀ ṣáàrì kébì ọ̀rọ̀ ọmọ tó sáré wọlé yẹn. ọmọ wọn lẹ́sẹ̀ tí ń rí tẹ́ mú wọlé sí i. àyọ ẹsẹ̀ ò ti rìn ó ga ni. ẹ gbẹgbẹgbẹrún ẹgbẹgbẹrún ẹnu òṣì sàn jàre ṣé torí pọ́n kú mi ti láìkì yín sìn ó ti ń pọn yín lẹ́sìn torí ẹlẹ́sẹ̀ wa ní líbá òṣì tẹ́ǹ gbóbìnrin wá sínú ilé mo ti wà nínú mọ́tò mẹ́fọ́ di pásá mi ẹ jókòó ní burúkú síbà ẹ̀ ṣígẹ̀. ó mọ tó ṣẹlẹ̀ ṣòro ọmọ yẹn ṣòro ọmọ yẹn kò ń ṣe ordinary ọmọ obìnrin mo ní àwọn packaging kan tí mo ń ṣe pẹ̀lú ẹ̀ máa já ẹ̀ létà ṣùgbọ́n ẹgbẹgbẹ náà òṣìṣẹ́ ọ̀njà rẹ̀ kẹ̀kẹ́ dára ló ké dára ló. kí ló ṣẹlẹ̀ ọlá. irọ́ kò sí wàhálà kò sí kankan inú ló bí òun ó bínú mi. ẹ lè bí òṣìṣẹ́ ọ̀dọ́ òṣà mo sì wà ń bẹ̀rẹ̀ for the past five minutes ọ̀dọ́ ọ̀dọ́ ẹ̀ ń ṣòṣì rí àfẹ́ lóbìnrin. ẹ ẹ ẹ ẹ sà ẹ má bínú sà ṣé rí ọmọ yẹn kì í ṣe ọmọ obìnrin lásán ó ní àwọn packaging tí ó bá dé tí mo fẹ́ yanjú pẹ̀lú ẹ̀ òun dẹ̀ ti wá bínú. Portable àgbàlagbà dẹ̀ nìyẹn o nǹkan tẹ́ ṣe ó kù díẹ̀ káàtó o ó dùn mí gan o ọlá ìyẹn kó wọn náà máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà àgbàlagbà ti ran àwọn ni wọn ọlá tí wọn náà bá wò ọkùnrin dẹ̀ ni wọn wọn dẹ̀ ń lọ sílé ibà náà máa ń wà láti twenty four seven àwọn náà máa má rí ìdẹ̀ tí ń plan pé bọ́s kọta yẹn a máa ní láti túnṣe fún wọn. the right time a ṣe sọ́mọ yẹn ẹ jẹ́ kí n mọ̀ ẹ̀yìn tá a máa ṣe agbára ọlọ́run máa gbé. náà ó lè wà kí n nìsín ọjọ́ ìjẹ tẹ̀lé ni. ẹ ẹ kò ní kò ní kò ní kò ní ní wọn máa ṣe dẹ́rẹ́tì fún agbára lọ́wọ́ máa gbé ṣùgbọ́n ẹ bá ṣí gate. wá ṣí gate kò dára lóhùn. no problem. mo ti bọ̀ mo ti bọ̀ fọkàn balẹ̀. èwo lẹ ṣe kí ló dé mo ti wò yín ní ọ̀dọ̀ yín mẹ́rin sínú ilé. ọ̀rọ̀ owó tí mo sọ fún yín tí mo ní mo fẹ́ bẹ̀rẹ̀ business mo fẹ́ kẹ́ ẹ̀ yá mi lówó tí mo wá gẹ̀tún nù pé lágbà tí mo ti sọ̀rọ̀ owó yẹn ẹ má tètè jí kó lé alẹ́ lẹ máa wọlé padà ó tẹ̀ yà mí lẹ́nu mo ṣe rí lọ́sàn kan báyìí Eh, ọlọ́run ti ṣèyanu owó yẹn mo ti rí kódà mo tún rí mo ó lé ni so mo ti wá decide lọ́kàn mi pé kí n lọ bẹ̀rẹ̀ business yẹn so ẹ̀yin má stress ara yín kí bóyá ẹ lọ́hún. Eh, mi ò tẹ̀ ní kó má lọ ibi tó àmọ́ ó ṣèṣì ní sùúrù. mi understand yín kí má ti bẹ̀rẹ̀ business yẹn láspẹ̀t o. fún business yẹn kó má ti ṣe. kí má ti bẹ̀rẹ̀ business yẹn eh. ok kí n kówó yẹn lẹ̀ àbí pé kí n máa fowó yẹn jẹun lé díẹ̀díẹ̀ kémi lè padà ṣẹ̀ sí àárọ̀ so màá lè máa padà tọrọ owó oúnjẹ lọ́wọ́ yín. kò rárá o ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o kò ṣe pé bóyá kò kówó sílẹ̀ kájíjọ máa fi jẹun àbí kájọ máa náwó o ti gbọ́ ìlọsíwájú ẹ̀ lèmi fẹ́. kálíkì ṣe pé ẹ jẹ́ ọmọ ìyá mi ọ̀rọ̀ tí màá sọ sí yẹn ní láìkì mímọ́ láyéláyé ẹjọ́ kẹ́ni má ní o aláìda èèyàn níyìn o because ebi fúnra máa ń wò pé níbo tí o bá jẹ́ yín lọ́ọ́ máa lè nínú ilé yìí á jẹ́ èmi lọ́ọ́ máa lè because àwọn àwa compatible báwo lè máa sọ fún mi nísinsìnyí pé kí lọ gbé kí n wá kówó lẹ̀ ká máa ná. sórí láìpẹ́ yìí tí mo jáde ni mo kàn ń lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni mo pàdé èèyàn kan irú ẹnu wo lèèyàn fi ń sọ irú ẹ̀ nà kí n sọ fábúrò mi pé kó má ṣe bísínẹ́sì tó fẹ́ ṣe tọmọlọmọ fẹ́ fi ní lárí ṣé kò ní wàá máa wò ó pé mo ò fẹ́ kóun ní lọ síwájú ni. kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá bó ṣe jẹ́ gangan mo sọ fún yẹn kó má ṣiṣẹ́ yẹn o tó bá ṣe kò lè pè wọn mi ì dẹ̀ fẹ́ kíkan burúkú kó ṣẹlẹ̀ sí wọn. wo wo wá gbà gbà gbà. tẹ bá fẹ́ fún mi lówó ẹ lọ fáwọn oníbàárà mi ìbéèrè owó lọ́wọ́ yín tó bá ṣiṣẹ́ yẹn kò lè pè ẹ o kò lè pè ẹ rárá torí ẹ ní ah, ṣe é sí. dẹ̀ wà mi ṣá jẹ́ mọ̀ pé káníkì ṣe pé bẹ́ẹ̀ ṣe sọ délẹ̀ délẹ̀ yìí mi ò ní gbà yín gbọ́ bọ́ ẹrú bọ́ ẹ mọ́kọ́ tó máa ṣe ẹ má wọrí anyway nǹkan tí màá ṣe lélẹ̀ èmi náà praise then eh, màá ní sùúrù díẹ̀ at least business is business kò sówó tí yàn ṣe kọ́ ló ń fa àlùbáríkà sí àní eh, òwò tí mo ní mo fẹ́ ṣe náà mi gan ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí ẹ wo bí kò tẹ̀ sí wàhálà pé bóyá ẹ̀ ń jí jáde ń wọlé lóru mọ́ tẹ̀ ń wọlé ṣé mọ̀ ìgbà mí nìbàlẹ̀ fẹ́ wọlé lóru <laughs> kẹ́ má lọ bọ́ sọ́wọ́ àwọn ọlọ́dẹ kẹ́ má lọ kiri mọ́ẹ́mọ́ yín o. Ah, ẹ o tó jọ lójú mi nìyẹn ẹ bọ̀ kí mi ní tọ̀yìn ẹ mi ní tọ̀yìn o. ọmọ ọmọ ìyàwó mi wo program yẹn Eh, john tó lọ mi fẹ́ change station oníyàwó ẹ̀ wò program aláìyàwó ah. ẹ̀ farabalẹ̀ ni o nǹkan tí n bá ń wò ló máa tẹ̀lé mi wò kò ní láti disturb mi. Alat <laughs> I trust you irọ́ ni o ah, ah. Ah, Bọ́lájí ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀. two fifty thousand. owó ni mo send. owó kí nìyẹn. owó oúnjẹ yín nìyẹn ẹ̀gbọ́n. mo sọ fún ẹ pé àwọn ọ̀rẹ́ mi ní patí lónìí Alhaji Kabiru Gbadegesi olórí ó fẹ́ ṣe bẹ́tẹ̀ lónìí bẹ́tẹ̀ tó fẹ́ ṣe ẹ mo ní láti lọ náwó ń bẹ̀ ìyẹn tó ń dùn àwọn èèyàn ńlá ńlá máa wá bẹ́ẹ̀ náà Adam baba Dangote wọ́n máa wà ń bẹ́ẹ̀ náà sí wọn máa máa dúró ní kí ló fẹ́ ah, báwo ń ṣe báyìí fẹ́mi lówó. why you doing this mo sọ ok àwọn ọjà mi wà lórí omi wọn ti land bó mo ti fẹ́ rótí máa fún yín. wo jẹ́ kí n já ẹ tán kí ló ń ṣe ẹ̀ wọ́n wà náà náà mú ni tó bá sọ pé òun respect àwọn kan láti orí orí omi orí omi wèrè wo ni ṣáà mọ kókó bówó ṣe dé ni. ẹ̀gbọ́n ṣé fẹ́ máa blackmail mi sí ni. o blackmail ẹ̀ ṣé kò yẹ ni ah, gbogbo àwọn máa wò pé torí pé wọ́n draw lèmi àmì àpárá ṣàpè mi wọ́n lè draw now sóye dada ò lè jà ó lábúrò tó gbójú tí wọ́n bá mọ owó ná èmi mọ owó ná mẹ́ àbáyá kò yẹ o àjọṣe rówó ni o yes àjọṣiṣẹ́ oh, kò yẹ iṣẹ́ gidi mo ṣe náà. padà fún nọ́mbà. Hmm, náà àwọn tí wọ́n serious. so òun ni ò fún nọ́mbà. Ah. kí ló ṣe tó gbọ́wọ́ kalẹ̀ báyìí kí ló ṣojú ẹ̀. mo sọ fún ẹ lẹ́ẹ̀kan pé orin hàn mí àbí so nǹkan tó ṣẹlẹ̀ so bóyá mo mi ẹ mo mi ẹ mo mi ẹ. kò sí problem. wọ́n ti yọ ọ̀kẹ́ ooo ẹjọ́ kí ni Bọ́lájí ń wá kiri náà kí ni so ń wá kiri mo sọ náà ah, nígbà wo ni Bọ́lájí bẹ̀rẹ̀ gbogbo nǹkan yìí nígbà so ló bẹ̀rẹ̀ mark, kìí ṣe pé Kẹ́mi Ṣọ́láyìí ló máa pa Bọ́lájí yìí ṣá Bọ́lájí ti di ìyàwó plus síbi tó fẹ́ plus ẹ̀ plus ẹ̀ sí ah ó máa bá mi bẹ̀ bíláàtọ̀ dẹ̀ mọ̀ kó sí kàtí mo fẹ́ ṣe inú ayé tí mi ní sọ fún ẹ̀ ó wá fẹ́ dáwọ́ lélẹ̀ yìí ò sọ fún mi ah èmi TJ ò sọ fún mi àrí ó fẹ́ máa dáná. annulé. Talon annulé. Yeah. jẹ gbèsè kí ló ṣẹlẹ̀ bá. Ibi ló wà náà. Jábọ̀ jábọ̀ jábọ̀. ṣe pẹ́ bẹ́ẹ̀. ṣé ti di spirit ah lọ́run tí mi kí mi rí rí ìwọ kí mi rí rí báyìí. kí la fẹ́ ṣe báyìí ti pé. spirit ni kẹ́rin ni tó kàn ń disappear tó tún appear again. padà tẹ tẹ. kí ni mo kóra mi sí báyìí torí Ọlọ́run. nìyẹn. Túnjí ni. Ah, ẹ ẹ ẹ mo ń bọ̀ mo fẹ́ wọ aṣọ mo ń bọ̀ mo fẹ́ wọ aṣọ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń sáré mo ń wọ aṣọ ni mo ń wọ aṣọ mo ń bọ̀.

jẹ mo ti ń bọ̀. ṣé kò yí ẹni iṣẹ́ ni mo ṣe náà mo gbé ìwòsàn fẹ́ gbọ́ táyì tí mò ń gbókù wọlé tí mò ń gbé jáde mo mọ nǹkan tí mo ṣe náà níbi apá mi báyìí mo mọ nǹkan tó ṣe mí gbà yẹn kí ṣe spirit kan ló ń gbé wọlé mi ni mo ń ṣe o iṣẹ́ ọpọlọ ni mo kọ̀ wọlé gangan mo lè jáde gangan mo gbé wọlé gangan mo sa everything gangan gangan gangan gangan. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ stop all this childish ṣé nollywood lẹ ń ṣe ni kí ni gbogbo eléyìí náà gbàgbé bí wọ́n ti máa ń fi sínú fíìmù ni àwọn tó máa ń ṣe fíìmù yẹn wọ́n ti máa ti sọ̀rọ̀ kan wá fi gangan sí. ok ẹ máa ti bá a sọ fún ìgbé kò sí kí lè fẹ́ ṣe fún mi. Ah, wọ́n máa ṣe yẹn o wò bọ́lájí dáadáa ò lè jà bẹ́ẹ̀ tó lẹ́gbọ̀ọ́ tó gbójú ẹ èmi gbójú bàbá ẹ̀ náwó máa náwó inú ẹ̀ máa dùn ayé bàmà kò lówó lọ́wọ́ ẹ̀yin tí wàá ti fún yín wọ́pọ̀ ẹ̀ máa pariwo kiri àdúgbò ni you make it this is not nice. jẹ́ ká náwó jẹ́ kí wọ́n mọ̀ tó bá tiẹ̀ ti rí traces òun lára mi mo ti mọ̀ pé òun ló lówó lọ́wọ́ wá o mo mọ̀ wá láti mo ṣe lónú ayé ẹ̀ o nígbà yẹn o tí wọ́n lọ school tẹ́mi wá tí mò ń sáré kiri o owó tó yẹ kí mi fi wọlé school mo náà lé lórí o kọ́ iye wa kàn mí ọlọ́run tó wá credit mi ó crown effort mi mo tún wá rí ẹ tó gbé gbé gbogbo ẹ̀ wọlé ọ wà lọ́wọ́ mi o ah, fún mi lówó ah, àlàyé fún mi lówó mẹ́ẹ̀ ah mi lówó ni o. sense. Ah! <laughs> Àbúrò mi! Owó ti wọlé. Mo fẹ́ jáde sígboro. Bóyá lo mọ̀, máa lọ náwó. Inú wọn máa dùn. O ti gẹ̀ẹ́dẹ̀ ni wọ́n á lè pe, "Ude!" ude ude o ti bọ̀ bọ́lájì ọmọ gbòòlè máa dánwó jẹ́ kí wọ́n mọ̀ pé mo lówó lọ máa pariwo ẹ̀ tí n bá dé club lálẹ́ máa jẹ́ kí wọ́n máa mọ̀ màmá ní bọ́lájì mọ́ọ̀nì bọ́dà ọba tí màá ṣe mi ní ra casket mi ní ṣe anything bá kọ́ dé gbó fún mi bottle water ẹyọ kan bára ní two fifty thousand owó tó ọkọ fún mi lákòókò ẹ̀ yes bottle water kan two fifty thousand màá hold that màá tún wá ṣe tán màá tún wá lọ wájú màá tún lọ ẹ̀yìn màá tún lè fún mi ní another bottle water two fifty thousand alẹ́ ìmọ̀ àná wẹ̀ àbí kó gbà mí lọ. a gbà pé ẹ̀kọ́ wà tí o ṣe kí ni tó gara tán ókè tó wá wà kan náà wọ́n wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti gbọ́dọ̀ ń ṣe báyìí náà owó yìí ti ń pọ̀ jù náà wọ́n kàn máa wá sí bíbá wa máa béèrè owó wa béèrè owó ó ti sún mi ó ti sún mi sí ó ti sún mi. bá bọ̀ bẹ́ẹ̀ yẹn náà wọ́n kọjá ń sìn wọ́n ṣe everyday wọ́n wọ́n fẹ́ gbẹ wọ́n fẹ́ ti ẹnu bọ̀ mí lẹ́nu ẹ kí ni túmọ̀ gbogbo yẹn nǹkan tó yẹ kó ọmọ kéékèèké máa ṣe tó tó yẹ kó máa bá wí owó yẹn kìí dẹ́ ṣe pé wọ́n máa nọ sọ́nà tó dáa o wọn ní fi ṣe nǹkan gidi ẹ wọn wá máa fi mu ọtí mu sìgá káàkiri àdúgbò ẹ ó ti ń sún mi o jẹ́ ká wọ́n nǹkan tá a máa ṣe sí i ó toró mo ò ní tèkẹ́ mọ́. tí ẹ ṣe túnjí èmi náà ò ní tijú láti pa ẹṣin yẹn. of course kò gbogbo owó ta máa ṣe nìyẹn. ohun tí òye bọ́ra tún jí ni wípé òórí làwọn oorun ni máa fi ẹjọ́ wọn sùn. yóò yí aláyé má lọ gọ o ọ̀dọ̀ first number ti wa ló wà yìí o ní tó bá bá wa ni kò tètè sọ abẹ́ta kò sọ sókè ń sìn. Um, ẹ̀gbọ́n mi kan ló ń yọ mí lẹ́nu wọ́n ń disturb mi wọ́n fẹ́ kẹ́ bá wọn gbé wọn kún wájú daspo. a ń yọ ẹlẹ́nu ọ̀dẹ̀ fẹ́ ká bẹ́ẹ̀ mú kó ń bẹ̀ òkè àwọn yóò ká gbọ́ kí ni nǹkan tó fẹ́ ká ṣe fẹ́ gbẹ̀ yẹn gangan tó bá fẹ́ ká ṣe yẹn gan ni kò sọ fáwọn aṣọ ká dẹ̀ mọ bàbá àǹtí wa kó ṣe kí ni kó mọ nǹkan tó máa ṣe. mo fẹ́ kẹ́ bá mi pa. good kọ́ tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ látẹ̀ kankan gan nìyẹn ìyẹn ló kéré jù nínú iṣẹ́ táwa ń ṣe yìí torí iṣẹ́ tó ríran ni lórí máa jẹ́ ọ̀nà tẹ́lẹ̀ dàbá tọ̀yàn sílé èèyàn máa máa tọ̀ ibi tó ríran wá sí nìyẹn ó kéré gan kí ló wà ń lẹ̀. iṣẹ́ ìṣe kókó gan and it's a very simple job uh, mention any amount and I'll pay. mo láìkẹ́ mo láìkẹ́ um, owó kékeré làwọn náà máa gbà lọ́wọ́ ẹ̀ àrùn gbowó tó pọ̀. Um, a fún wa ní twenty million naira péré. ah twenty million naira what for? ẹ̀gbọ́n tó jí tí mò ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n life gbogbo life mọ́ láti ayé dọ́run kò kò worth ten thousand naira why should I pay twenty million for his life? ah o kàn wọlé o ní twenty million báyìí ìwọ gan mọ̀ pé life ẹ̀gbọ́n ẹ̀ simple ìwọ gan ò lè pẹ̀gbọ́n ẹ̀ fún rẹ̀. ee eh, filẹ filẹ um, ẹ̀yin náà rí nǹkan tó lè ṣe ṣe bá wo dáadáa ẹ rí cattle ọkùnrin dẹ̀ ni náà. o ah, láǹfààní àti lọ pa ẹ̀gbọ́n ẹ̀ fúnra ẹ̀ tí o sẹ́ni tó máa yẹ lọ́wọ́ wò so you can go and kill him by yourself. kò yẹ kó le tó yẹn ok i give you two million naira. ẹ two million naira. bàbá kí ló ń ṣe aráyé. àwa lọ́jọ́ wo sọ́jọ́ wo owó kí nìyẹn ace ibo ló ti rí bọ̀bọ̀ yìí. bọ̀bọ̀ wọlé ọ̀gbẹ́ni gbàgbára mi ò kàn lè pa ẹ̀jẹ̀ mi fúnra mi ó yẹ lè fẹ́ ní ti ṣe mi mo kàn ní ìdíkẹ́ ṣiṣẹ́ fún mi i'll make it four million. first number kò yé mi o ṣàlàyé ń wá ìwà ni. Ah, ẹ filẹ̀ ẹ filẹ̀ torí okun ẹ níbi tó ti gùn wá òun náà ló ṣe ń sọ ogun kan tó ń sọ yẹn torí wọ́n tó dúró yìí gan níbi tó wà tá a bá fẹ́ kó jáde ò ní jáde mọ́. ó ti yé. àmọ́ abẹ́rẹ́ ẹ lókun dì í ọlá èèyàn ló dẹ̀ ń jẹ ọlá èèyàn tó dẹ̀ ń jẹ náà ló dẹ̀ tún máa padà jẹ a máa gba five million naira lọ́wọ́ ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. deal or no deal. it's a deal màá sẹ́yìn gbogbo details um, túnjí sí the picture everything on a final note ní ìparí tó ń jẹ́ òpin ọ̀rọ̀ mo mọ̀ yín rí. àmọ̀ mẹ́rin àdáyọ̀ o bó ṣe ń pariwo. yẹ́ẹ̀ wò ẹ̀rọ wo jẹ́ lọ́pọ̀ ẹ̀jẹ̀ ariwo sílẹ̀. ṣé o mọ̀ wọ́n sọ fún ẹ o gbọ́ ni. sórí nǹkan tó ṣì rí kékeré sí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ dúró ọmọ gbòòrò ló pera àbí òun pera ẹ ní ikọ̀ bó ṣe wà wọ́n ò ṣe ikọ̀ bẹ́ẹ̀ ni àwọn Ìgbò kì í tẹ̀ bí wọ́n ṣe tẹ̀ yìí Yorùbá sọ wípé gbogbo nǹkan tójú bá rí. ó kọ́ lẹ́nu sọ kí ló dé tí wọ́n wá ń rí tó dẹ̀ ń kà fine kágbàpọ̀ orí òun kà ó dẹ̀ tún yọwọ́ fún ẹ wá kà ṣe jùlọ ó sọra ẹ dé atm. bí ìtúrẹ́tìnẹ̀ bí ìtúrẹ́tìnẹ̀ yàtọ̀ ẹ̀rọ tó ṣẹlẹ̀ ní ẹ̀rọ tó ṣẹlẹ̀ ta tó mọ̀ pé ẹ̀jẹ̀ mi ni ìyá kunu bàbá kan lọ. ó dẹ̀ ní sára alẹ́ ẹni bá lówó tó bàbá náà tó bá ya wèrè sí ìwọ̀n kan wọ́n máa máa gbé káàkiri àbí tó bá ya aràn yóò ah. ṣẹlẹ̀ ní tí mo fi gbowó yẹn náà. Eh, eh, eh, ẹ wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí mi wà pé ni bẹ̀tí sin bẹ̀tí sọ̀rọ̀ yìí orí mi ti wá pé gan báyìí. orí ẹ ò pé o ìwọ ṣọ̀pọ̀ orí ẹ pé wíwá o ní gbowó máa dùn ah. orí ẹ ti pé ah. ẹ tó bá ti padà wá sáyé mi nìyẹn o orí ẹ tí ò pé yẹn ó máa pé tó máa fi kú ni o. ẹ̀gbọ́n ẹjọ tó yọ lọ ẹ̀yin ni èmi lè gbọ́ ẹ jù mí lọ ẹ jù mí lọ. dúwẹ̀ lè lélẹ̀ ṣáàtì wo ó yá dìde dìde. bàbá àti tiwa bàbá àgbàlagbà bíi jẹ ọ̀gá kọmọṣẹ́ wọ́n mi lẹ̀ kó sọ yé tiẹ̀ wọ́n fọ́ ọ̀gá agbádùn àfi ńlá àbí wàhálà ìkúlé rẹ̀. ikú dìde. ṣé last time ṣe bá fún mi ẹ̀yin kò gbádùn o máa kú lé nìyẹn. Ah, ikú ṣe o bó gbà. ẹ má ah, slow slow slow. Ah, àwọn ikọ̀ bíi tiẹ̀ tán gọ̀ torí ikọ̀ ikọ̀ mugun ní ikọ̀ ẹ̀ tó bá jẹ́ ikọ̀ tó já ò ní máa rówó bì kan kó tó máa tẹ́tẹ́ èèyàn tó bá tiẹ̀ jẹ́ díẹ̀ wá fàtẹ́gùn sí ó ti yí ẹ bẹ́ẹ̀ kútẹ́ yìí máa ń ṣe nìyẹn bọ̀ ìwọ lò tán bó ṣe lò tán yẹn mo ló fa kú òjijì fún ẹ. ó jẹ́ rush rush ó dẹ̀ kú rush rush ó náà pè ní ìwọ ò ṣe jẹ́jẹ́ pápápá wí ti ni tó ti di jẹ́jẹ̀jẹ̀ kọrin. àwọn àgẹ̀mọ́ tó ṣe jẹ́jẹ́ gan sí. ibi tó máa jẹ́ra sí ló wà ẹ àbí báwo àbí kí ló tún kù wà lẹ́yìn ká ṣe kí ká bọ́ sí gbòòrò ká ṣe fàájì ká ṣe náà wà. àtúnwàrà àdúgbò àbòmí lọ ní oníyàwó. Ẹlẹ́dùmarè Ẹlẹ́dùmarè ìwà Ọlọ́run mo mọ̀ pé o kì í sọ Ọlọ́run òkú bẹ́ẹ̀ ni o ń sọ Ọlọ́run òkú nítorí pé mo dájúdájú pé ọmọ aráyé ló pa mí lọ́mọ tó bá wà láyé tó sì wà láyé Elédùmarè mo fẹ́ kó mú gbogbo àwọn ẹni tó lọ́wọ́ nínú ikú ọmọ mi Fọláṣadé mo fẹ́ kó mú wọn sọ́dọ̀ láìpẹ́ ní kíákíá ni o wọn náà bá mú wọn sọ́dọ̀ bá mú wọn sọ́dọ̀ mo jẹ́ kó pẹ́ o ah, ah, ọmọ aráyé. àǹkó Ah, but babe, mo ti ń pè látàrọ nìkan. Bẹ́ẹ̀ ti lọ. Say, I'm just tired. Um, let me just pick something from the wardrobe then. Ṣé to ti pé ní No, six? Mo lè No, mo lè gbàgbé. vai Ẹ wá gbọ́ o, ó léèwọ̀ o. Ìwọ bí ti báwo? Ìwọ báwo bàbá yìí sọ fún wa? Ìwọ náà béèrè lọ́wọ́ mi ìwọ̀nba tó o bá béèrè ní sọ ìwọ arákùnrin ẹ̀yin méjèèjì kí ni déètì òní. twenty six twenty six ọ̀dọ̀ abẹ́ ìwọ ọkùnrin tẹ́tì rẹ bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa tó bá ti di on twenty six oṣooṣù obìnrin míì lọ́ọ́ mọ̀ bá sùn o gbọ́dọ̀ gorí ìyàwó rẹ lọ́jọ́. Uh-uh, bàbá ó ti pọ̀ jù náà. Uh-uh. Ah, ó ti pọ̀ jù rẹ sí mi. ẹ mọ wẹnu rẹ ọ pọ̀ ìwọ gan tó ọjọ́ obìnrin lọ́jọ́ ń bá kan náà twenty six wọn ò gbọ́dọ̀ bọ́kọ rẹ lájọṣepọ̀ ọkùnrin mi ni ó mọ̀ gùn ọ́ tí ó mọ̀ jìn ọ́ tààrà. bàbá irú ọ̀rọ̀ pálapàla wo ni ẹ má bínú báwo ni ìyàwó mi ṣe máa bá àwọn ọkùnrin mi láṣepọ̀. tẹ́yìn méjèèjì bá kọ tí ọ̀gbọ́n iṣẹ́ bọ tẹ́ ẹ pe fálẹ́kẹ́ tẹ́ ẹ pe ọ̀pẹ̀lẹ̀ ló lè ọ̀n burúkú fẹ́ já lọ́n burúkú arákùnrin ọ̀gbẹ̀kuru jẹ lọ́wọ́ ẹ bọ́ra ni tí n bá parọ́ fún ọ má pè mí gbẹ́bọ láàjì mọ́ pajá fún mi wọ́n jẹ́ ìwọ obìnrin tí ẹ tiẹ̀ tún sán pẹ́rán díẹ̀ láàrin wákàtí méje ọ̀wọ́ wèrè wèrè tààrà kì í sàwọn wèrè pẹ́pẹ́pẹ́ ọ̀wọ́ wèrè gan ni. ó sì jẹ́ nù. Ah! Bọ́lájí Bọ́lájí hmm.

gbàtòrò ni wọ́n ń gbé ó ṣe wá jọra wọn èmi ń lò dé awo ni ṣe rí ìlà òpapọ̀ mọ́lá ẹ̀ má fi wéra wọn ọ̀rọ̀ gbẹ́bọ́láàjì kan ló bẹ̀rẹ̀ èmi ń lò dé awo ni kí ló kàn mí pẹ̀lú gbẹ́bọ́láàjì. tẹ́ni bá ṣe ó ṣe fún làwí fún wá dúnú ṣé n gbọ́ pé àjọ jírò ní kínní àjọsọ àjọsọ lóòótọ́ ni ṣùgbọ́n orí egun lèmi ń dá ni wọ́n ń gbé ibi èmi lọ yìí ń lọ ọ̀rọ̀ gbẹ́bọ́láàjì ọ̀rọ̀ tí ò ní ṣòro nu rárá ni ṣe bẹ́ẹ̀ yìí náà mọ̀rú ṣe ti Ẹ̀bọ̀lá àjèṣe. Kò gbọ́dọ̀ kú. Mo máa wọ ni. Ha ha ha ó gbígba. Má jẹ́ n gbọ́dọ̀ ẹ̀ lẹ́nu rẹ o. Ṣẹ́jọ́ wà á ẹgbẹ́ kan náà ni. Mi ò bá yẹn ṣiṣẹ́ bẹ́ẹ̀. Hmm. Tí o bá rí bẹ́ẹ̀ ẹ̀ ṣe jẹ́ ó jèrè ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ ó ọwọ́ rẹ̀. Eléyìí kọ́ gbogbo babaláwo tí bá ṣèké àbí bá ń pọmọ lọ́mọ lẹ́kùn jayé àbí wọ́n máa ń ṣoògùn owó fún yàn yìí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé báyé wọn ti rí láyé gbẹ́bọ́lá àjèṣe rí ṣé má jẹ́ ń parọ́ fún ọ ibi èmi ń lọ yàtọ̀ síbi tẹ́yìn ń lọ èmi mò ń lò dé awo àmọ́ tá a jọ ń lọ wọ́n ti dúró dè mí eré o bẹ́ẹ̀ báyìí ṣe sí. àwọn awo iṣẹ́ ti dúró dè mí. Ah. Ah, ìyá mo rí ọ̀nà. owó ni ní bàbá rẹ wọ̀ náà wọ́rọ́kọ́ wọ́rọ́kọ́ ọmọdé ọkọ́ wọ́rọ́kọ́ wọ́rọ́kọ́ ọmọdé àdá wọ́rọ́kọ́ wọ́rọ́kọ́ ọmọdé àgógó dẹ alámọ̀ká àjàbọ̀ká pátákó ẹ̀ báwo ni. àwọn balógun o. àwọn balógun o. ọ̀rẹ́. ọ̀dọ́ wọn ló wù aṣọ pupa ìgbó kú wọ̀ṣà aṣọ pupa ìrọ̀rùn rẹ́sẹ̀ pè ọ́ ọ̀dá wọn ló wù aṣọ pupa ìgbó kú wọ̀ṣà aṣọ pupa àdìsẹ́sẹ́ àdìsẹ́sẹ́ ayé òní bògèrè báwọ̀ ayé bògèrè kò kú àìkórí odó àpapọ̀ odó àti ìkẹjà kábípàlú àìkúyè dúró àwọn bá ló kú ó àwọn bá ló kú ó ọ̀yẹ́lẹ̀. olùṣègùn olùṣègùn ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan. olùwòsàn olùwòsàn olùwòsàn ní bàbá ní bàbá olùwòsàn olùwòsàn ní ọmọ ní ọmọ rẹ olùwòsàn ní ẹ̀mí mímọ́ olùwòsàn ní mẹ́ta lọ́kan jehova mímọ́ jésù kristi mímọ́ holy michael mímọ́ bàbá wa àti ọlọ́run wa àwa gbàdúrà fún ìránṣẹ́ yìí láti ìsinsìnyí lọ kí ayé rẹ kó gba ìtúsílẹ̀ ẹ̀ṣẹ̀ tí o ti ṣe olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì gbogbo ogun tí ń jà ọ́ lórúkọ jésù olúwa lé e jáde olúwa tú ọ sílẹ̀ ọwọ́ ìtúsílẹ̀ kó wọnú ara rẹ. ẹ̀lú àṣàbí àdé ń bolódé o ti ń bọ̀ o ti ń bọ̀ ọ̀dà ọ̀kadì má pẹ́ o má pẹ́ o má pẹ́ o ìwọ dà mo dúró dè torí mo fẹ́ jáde òbí èlò orí ẹ̀ burú òní lọ ọ̀bọ̀ ọ̀wọ́ ó tiẹ̀ ti bọ́ ọwọ́ ni kì í ṣe pọ́ ọ̀bọ̀ ọ̀bọ̀ ọwọ́ gedegbe. òòjọ́ lóró náà mú gi òòjọ́ lóró tọ̀ múlẹ̀ ọ̀rọ̀ kákéde tó wọn bábá lẹ̀ sọ nílẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí ń bá bọ́ ọ sọ lónìí ni kò ọgbọ́n ìwọ ọgbọ́n tó pa ẹnì yòówù tó bá kọ́kọ́ dé àyè gbogbo rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. <laughs> ọ̀bọ ọwọ́ ah! èdè mọ́. <laughs> ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi o. ọ̀rẹ́ mi. àṣàbí o ti dé. àṣàbí kọ́ o. Àṣàbí kọ́ o ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi nǹkan ti kó sí mi lójú ah! ọ̀rẹ́ mi ń bọ̀ ló ti ń bọ̀ kí n lọ sí ìpàdé mo ní kí n kí ọ kí ló wá sí ọ lójú ọ̀rẹ́ mi mi ìrìnà ọlọ́run mo rí nàmọ́ o kíkọ́ ló ti ń ṣe ọ́ ah, mo rí mo nàmọ́ o mo rí mo dé àyín ìṣẹ̀fẹ́sẹ̀ mi mo fi rìn dé àyín mo rí mo dé àyín ọ̀rẹ́ mi sànú. ọ̀dà ń gbòdò wo náà ti ń bọ̀ ń gbòdò ń lọ. ó ń bọ̀ láti inú ilé rẹ̀. ẹnì wá wá ìnídà lásìkò ilé ìsìn. ọ̀rẹ́ mi gbà mí. ẹ gbà mí sí náà lóòótọ́. bá mi sọ pé òrí náà lóòótọ́. Ah, ọ̀rẹ́ mi ìta mi. ìta mi o. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ìta mi o. ìta mi o. ìta mi. Eh, eh irọ́ ohun tí mo wí ni pé níbo ló ti wọ́ níbo ló ti ń bọ̀ tó fi wá lè fojú kó nǹkan báyìí. ọ̀rẹ́ mi wọ́n lọ wọ́n lọ mítì mo ní kí ìyá pé ọ. Ah, ọba ti máa re mítì rẹ jẹ́jẹ́ rẹ o ọba ti máa re mítì rẹ jẹ́jẹ́. ọ̀rẹ́ mi ìtàmì ni ìtàmì ọ̀ ìtàmì ìtàmì. ìwà mi ò kú tí wọ́n ṣe báyìí o. ẹ̀mí mo rí iná tó dé àyè ẹ̀mí mo rí iná tó dé àyè ìwé yóò yé mi o. ẹ jẹ́ kí ni ọlọ́run kó sọ̀kalẹ̀ kí ogun ayé ìránṣẹ́ kí ó ṣe pápátá ó yá ní orúkọ jésù ní agbára jésù àṣẹ ìwòsàn kó wọnú ayé rẹ ogun ayé rẹ kó ṣe ó yá gbà ó yá jáde jáde jáde jáde jáde gbogbo ẹ̀mí òkú ti ń bá arábìnrin yìí dà tí ó mú ojú ẹ̀ dání ó yẹ jáde ní orúkọ jésù iná ọlọ́run máa ṣe ìtúsí máa ṣe ìtúsí tú ọmọ rẹ sí tú ọmọ rẹ sí tú ọmọ rẹ sí báyìí jáde wú ẹ̀mí òkùnkùn bí bá arábìnrin jà ó yá jáde mo ní o jáde. Mọ̀rí náà mọ̀rí náà mọ̀rí Arábìnrin mo kí ọ kú oríire ogun tó ń jẹ ogun àrìn fi ẹsẹ̀ sí ni àti wípé ibi tí ogun ti wá ọ̀dọ̀ ọ̀rẹ́ mi nù rẹ ni ẹni tó fọkàn tán bó tilẹ̀ jẹ́ wípé kò mọ̀ọ́mọ̀ nítorí pé ojú rẹ tó fọ́ ọwọ́ rẹ ló ti wá abara méjì ènìyàn ni ṣùgbọ́n gbogbo agbára ló wá fi ń gbèjà rẹ torí ọmọ rẹ tó kú láti lè san oore pé kò mọ̀ọ́mọ̀ fọ́ ọ lójú ṣùgbọ́n ọlọ́run ti ṣẹ́gun fún ọ olú ìjọ mímọ́ sì ti gbì ọ́ níjà kó o tó délé o ó rí ohun tí ó ṣẹlẹ̀ nípasẹ̀ ọ̀rẹ́ rẹ yìí olúwa tó ń jà fún ọ ó ní ìdí o torí pé o ò finú méjì bá ọlọ́run rìn òun gan ló kó ọ bíbélì dẹ̀ sọ wípé ẹnikẹ́ni tó bá fi ọkàn mímọ́ wá ohun òun á ṣàánú fún àánú lórí gbà ọ nítorí náà má padà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti ń jà fún ọ lọ́wọ́lọ́wọ́ nígbà tó bá máa padà délé ó rí ohun tí ó ṣẹlẹ̀ sí rere ni o kò dìde kò forí balẹ̀ fún ọlọ́run ìṣẹ́gun ni fún ọ. jésù mo dúpẹ́ fún gbogbo jésù kristi láyé mi mo dúpẹ́ bàbá jésù ẹ o kí ó lè wẹ̀ kò dá sínú omi mo dúpẹ́ olúwa ó ṣé ọlọ́run mi mo forí balẹ̀ fún ọ jésù ó ẹ̀mí mẹ́ ìṣe o mẹ́ta lọ́kàn ẹ̀ ṣe jọkàn tán. tí bá jọkàn tán màá tún jọkàn má jọkàn ọkọ èèyàn ni ọ. a máa rí bí wọ́n mọ̀ dín sí ànípẹ́ kó wá sí bíbá ènìyàn náà. ta ẹ. wọ́n wèrè yìí ìdójúkọ yìí fún náà ni Kẹ́misọ́lá ni. bọ́ọ̀nì wèrè ṣe kàn yín. ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ ni wèrè. kọ́sọ́mà mi ṣọlá kan. mo dáràn bébí iṣẹ́ òòrùn tí ojú ẹ̀ ni ó máa ń wá sọ́dọ̀ wa Kẹ́misọ́lá nìyẹn. Kẹ́misọ́lá no Kẹ́misọ́lá ò gbọ́dọ̀ yáwèrè náà wáìtì máa fi yáwèrè no. ṣọlá kan ṣe máa fún mi lọ́kàn àbó fún mi lọ́kàn. ṣé ọjọ́ dọ̀ ọjọ́ bàbá ẹ̀ máa para jẹ ọ̀dọ̀ kọ̀ àbọ̀ kàn ọ̀kàn ó jẹ́ lọ lè bá bẹ́ẹ̀ kó lọ jọ. ibi lẹ ti mọ arábìnrin rí. màá padà jọkàn ẹ last last ó dẹ̀ kó lọ búkú ni ó bá ó ṣe ẹ ni. ó lè jọkàn tèmi ọkọ bá bẹ́ẹ̀ ló máa lọ jẹ. wèrè àdúgbò ni Kẹ́mi Fẹ́lá ẹ̀. tó ti pẹ́ tó ti ya wèrè ni àbọ̀ṣẹ́ ìyàwó rẹ̀ ni bébí ẹwẹ yín àwọn tó kùn yìí ti ń ṣẹ́ ni wọ́n ti ń dúró dè látàrí èdè wọlé kẹlọ pẹ́ kẹlọ ṣe nǹkan kẹlọ ṣiṣẹ́. ok sir. ó dà mà ó dà bọ̀ mà. ṣé máa fún mi lọ́kàn.